ẹ̀kẹ́ hallelujah praise the lord orúkọ jésù. In the name of Jesus. Olúwa fẹ́ gba àwọn èèyàn níyànjú rẹ. Lord we want to teach your word. Abẹ̀bẹ̀ kí o fún wọn ní òye kí ó lè yé wọn. We pray that you give our listeners understanding. Wọ́n lè máa ṣe ẹ̀kọ́ tí wọn yóò gbọ́. That they might follow your word. Ní orúkọ Jésù Kristu lọ. In the name of Jesus. Hallelujah. Praise the Lord. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ wa. Our listeners. A fẹ́ sọ nípa yíyìn Ọlọ́run. We like to tell you about praising God. Àwọn àwọn Yorùbá máa ń ní òwe kan nílẹ̀ Nàìjíríà. In Nigeria, the Yorubas have a proverb. Wọ́n ní tí a bá ṣe ní ọpẹ́ That says if somebody does anything good for you, you have to praise it. Wọ́n máa ń sọ pé. They also say. Ẹni tó bá dúpẹ́ àná á rí gbà. If you give thanks for what was done for you yesterday, you receive another one. Hallelujah. Praise the Lord sọ in the book of proverbs in the bible. in the book of in the in, in the book of psalms. chapter forty. in one of the verses it says. that whosoever offereth praise. ó me tó bá sì mú ọ̀rọ̀ rẹ̀ sọ ní pípé. and to him that ordereth his conversation aright. ni olúwa bùkún fún. will I show the salvation of God. hallelujah. praise the Lord. hallelujah. Kí gbogbo àwọn tí ń wá ọ kí ó máa yọ̀. That all them that seek after you might rejoice. Kí wọn kí ó sì máa dùn sípa tirẹ̀. And rejoice because of you. Kí gbogbo àwọn tí ó sì fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé. And that all those that desire your salvation shall say at all times. Olúwa. Glory be to the Lord. Hallelujah. Hallelujah. A fẹ́ sọ nípa oyè ohun tí a lè rí bá bẹ̀ sí ní We want to tell you about the, the benefits of praising God àti ohun tí mú kí ọlọ́run fẹ́ káwọn èèyàn máa máa yin òun. and the reason why God wants you to praise him. gẹ́gẹ́ bí a ṣe sọ ní òwe ìkíní for as we have read in the book of Psalms. bá dúpẹ́ ti àná máa rí mìíràn gbà. as we have talked in the proverb that if you glorify God yesterday you receive more tomorrow. nígbà tí Jésù Kristu wà lórí ilẹ̀ ayé. when Jesus was upon the earth. a sọ nípa àwọn adẹ́tẹ̀ mẹ́wàá kan. there was the story of the ten lepers. tí wọ́n tọ̀ Jésù Kristu wá. who came unto Jesus ní ìwé luke orí kẹtàdínlógún. in the book of luke chapter seventeen. láti ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. verse eleven. ìkọkàndínlógún to nineteen. a nípa àwọn adẹ́tẹ̀ mẹ́wàá there the bible talks about these ten ten lepers. wọ́n ní òkè wọ́n sì ń ké pe jésù kristi who were upon a mountain and were crying upon jesus. pé fún àwọn. to have mercy upon them. olùwàsí sọ fún wọn pé kí wọ́n lọ fara wọn hàn àlùfáà. and jesus said they should go ahead and show themselves to the chief priest. pé bí wọ́n sì ti ń lọ. and the bible says as they departed to go. lọ́gbọ́n ni ètè ara wọn sì kúrò. instantly their leprosy departed. a sì mú wọn and they were made whole. wọ́n sì di mímọ́. and they became whole bíbélì wa sọ pé. and then the bible says. ìkan nínú wọn pé. that only one of them. ló padà. came back. ló wá Jésù wá. to testify and look for Jesus. pẹ̀lú ijó àti ohun ńlá ló fi ń yan Ọlọ́run lógo. rejoicing he came giving praise to God. sì dùn gidigidi. and he was happy. lọ kà fún ẹ ní ìwé Luke kẹtàdínlógún náà. let's read the story in Luke chapter seventeen. to hear what Jesus said about the man. ní ẹsẹ̀ ìkọkàndínlógún. in verse nineteen. èyí tó jẹ́ ìgbẹ̀yìn nìyẹn o. ó ní ó sì wí fún un pé. and he said unto him. jẹ́ kí n tiẹ̀ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹtàdínlógún rẹ̀. I will start from verse seventeen. ó Jésù sì dáhùn wípé. and Jesus answered and said. àwọn mẹ́wàá kí a sọ di mímọ́. were there not ten cleansed? àwọn mẹ́sàn-án yòókù wa dà. where are the nine? ìyẹn ni pé àwọn mẹ́wàá ni jésù sọ di mímọ́ nínú àwọn now was Jesus healed ten. ṣùgbọ́n ìkan nínú àwọn mẹ́wàá yẹn ló wá. and only one returned. láti wá máa dúpẹ́. to give thanks. ẹsẹ̀ kejìdínlógún sì sọ pé. in verse eighteen it says. a kò rí ẹnìkan tí ó padà wá fi ògo fún ọlọ́run bí kò ṣe àlejò yìí. there are not found that return to give glory to God save the stranger. ó sì wí fún. and he said unto him. ó sì wí fún pé dìde kí ó sì máa lọ. arise go thy way. ìgbàgbọ́ rẹ mú ọ thy faith hath made thee whole. hallelujah. praise the lord. ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn adẹ́tẹ̀ mẹ́sàn-án tó kù yẹn. what happened to the other nine lepers. bóyá àwọn náà fẹ́ dúpẹ́ ṣùgbọ́n wọn ò tó. perhaps they wanted to give thanks but they didn't have the time. many people might say oh perhaps he did. I would like to tell you the story of the king Jehoshaphat. Jehoshaphat Jehoshaphat was a man who loved God. and did not trust in his own power. in this particular instance. enemies surrounded his city many people camped more than his armies. wọ́n sì fẹ́ pa gbogbo ìlú wọn run. and they wanted to overtake his country and his city. kóníkù kejì orí ogún. in this chapter twenty. hallelujah. praise the lord. hallelujah. praise the lord. nínú ìwé kóníkù kejì orí ogún. in this second chronicles chapter twenty. a máa láti ẹsẹ̀ ìkarùn rẹ̀. in verse five. And Jehoshaphat stood in the congregation of Judah and Jerusalem in the house of the Lord before the new court. Before the new court. And he said, O Lord, our God of our fathers. Art not thou God in heaven? And rulest not thou over all the kingdoms of the heathen? And in thine hand is there not power and might? So that none is able to withstand thee? hallelujah. praise the lord. this was how jehoshaphat started talking. he exalted God that you are the great God of heaven and earth. then he said unto God. that they do not have power to fight this people coming. but that they are trusting upon you o lord. then let me tell you what happened ní ẹsẹ̀ ìkẹrìnlá rẹ̀. in verse fourteen. bíbélì wa sọ pé. the bible says. ẹ̀mí mímọ́ ọlọ́run wá gbẹnu ẹnìkan sọ̀rọ̀ láàrin wọn. that the holy spirit came down upon one of the people. ó gbẹnu ìkan náà ọmọ asafu akọrin. one of the children of asaf the singer. torí pé asafu jẹ́ àwọn ìkan náà ọmọ tó máa ń kọrin níwájú ọlọ́run. because asaf was one of the sons of levi who sang to God. fún ẹ pé orin ká máa kọrin sí ọlọ́run ká máa yin ọlọ́run lógo sẹ́ Lord does mighty things. Ìkíní yìí o. Here is the first one. àwọn ọmọ akọrin lọ́lọ́run pẹ̀lú rẹ̀ sọ̀rọ̀. One of the singers is is uh, the one that God spoke through. Ní ẹsẹ̀ rẹ̀. In verse fifteen. ọ̀gbẹ́ni náà sì ẹnu ẹ̀mí mọ́ sì sọ lẹ́nu rẹ̀ pé ó sì wí pé. The Holy Spirit said. ẹ tẹ́tí hearken ye all Judah and ye inhabitants of Jerusalem and thou king Jehoshaphat. thus saith the Lord unto you. be not afraid. bẹ́ẹ̀ni not dismayed by reason of this great multitude. for the battle is not yours. but God's onílọ́la sọ̀kalẹ̀ tọ̀ wọ́n. tomorrow go ye down against them. kíyèsí. behold. wọn ò gba ibi ìgòkè sísì wá. they will come up by the cliff of Ziz ẹ̀yin yóò sì rí wọn ní ìpẹ̀kun odò náà. and ye shall find them at the end of the boat. níwájú aginjù jerueli. before the wilderness of jeruel. ẹ̀yin kò ní ìjà ní ìran ní ọ̀ràn yìí o. ye shall not need to fight in this battle. ẹ tẹ́gun jẹ́ kí ẹ sì rí ìgbàlà olúwa lọ́dọ̀ yín. set yourselves stand ye still and see the salvation of the Lord with you oní ìwọ juda àti jerusalem. o juda and jerusalem. ẹ má ṣe bẹ̀rù. fear not. bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà. not be dismayed. ẹ jáde tọ̀ wọ́n. tomorrow go out against them. olúwa yóò sì pẹ̀lú yín. for the lord will be with you. hallelujah. Hallelujah. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ sẹ́. And as we have been saying. Nígbà tí ọ̀gbẹ́ni gbọ́ léyìí. When they heard this. Inú àwọn inú ọba náà sì dùn. Jehoshaphat was happy. Jòṣáfàtì sì wá gbà tó gbà tó di ọjọ́ kejì yẹn sẹ́. and on the second day. wá wo bí Jòṣáfàtì tún ti ṣe ṣe. hear what Jehoshaphat did. láti ẹsẹ̀ ogún rẹ̀. in verse twenty. ó wọ́n sì dìde ní kùtùkùtù wúrọ̀. and they rose early in the morning. wọ́n sì jáde lọ sí aginjù tekoa. and went forth into the wilderness of tekoa. jáde lọ. and as they went forth. jehoshaphat dúró. jehoshaphat stood. ó sì and said. ẹ tèmi. hear me. ẹ̀yin ará juda. o juda. àti ẹ̀yin jerusalem. and ye inhabitants of jerusalem. ẹ olúwa ọlọ́run yín gbọ́. believe in the lord your god. bẹ́ẹ̀ la ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀. so shall ye be established. ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́. believe bẹ́ẹ̀ lẹ́yìn yóò ṣe rere. so shall ye prosper and when he had consulted with the people. he appointed singers unto the Lord. and that should praise the beauty of his holiness. and as they went out before the army. and to say. and to be saying. praise the Lord. for his mercy endureth forever. hallelujah. hallelujah. does this not. tó tó Ọlọ́run these people know the power and the presence of the Lord. tó wà pé ká yin Ọlọ́run lógo. they recognize the power in giving God the glory. Yorùbá kọrin Ọlọ́run ti sọ pé ti jagun Jehoshaphat said God has done the work let's just praise him. wọ́n sì lùlù wọ́n kọrin lọ pàdé ogun. singing and beating drums. wọ́n lùlù wọ́n pa wọ́n kọrin wọ́n lọ pàdé ogun to meet an army bíbélì wa sọ pé. and the bible says. ní ẹsẹ̀ kejìlélógún rẹ̀. in verse twenty-two. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin. and when they began to sing. àti and to praise the lord. olúwa ogun ẹ̀yìn. the lord set ambushment. àwọn ọmọ amóni. against the children of Ammon. wàhùn àti àwọn ará òkè sẹ́yìrì. moab and mount seir. tí ó sì wá sí which were come against judah. a sì kọlù wọn. and they were smitten. hallelujah. praise the lord. arákùnrin àti arábìnrin friends. nípa yíyan ọlọ́run lógo. by praising the lord. ọ̀gbẹ́ni jehoshaphat yìí. jehoshaphat kò tiẹ̀ jagun rárá. did not even have to fight. gbogbo àwọn ọ̀tá rẹ̀ ń bára wọn jà. all of his enemies were fighting among them. àwọn ọ̀tá rẹ̀ lásán para wọn dànù. the enemies killed them. bẹ́ẹ̀ gẹ́gẹ́ la fẹ́ fi hàn ohun tí o lè rí gbà nu yíyan ọlọ́run. and this is why we want to show you what you can gain by praising the lord. sọ nípa. We also want to tell you. Paul àti About Paul and Silas. Nínú ìṣe àwọn àpọ́sẹ́lì. In the book of Acts of the Apostles. Tó pé àwọn òun náà mọ bá a ṣe máa bá a ṣe máa bá Ọlọ́run sẹ́. Because Paul also knows the benefits of praising the Lord. Nínú ìṣe àwọn orí kẹrìndínlógún. In Acts chapter sixteen bíbélì sọ pé. the bible says. lẹ́yìn tí paul àti sila tí wọ́n ti bẹ̀ tó ti wàásù nílùú kan. that after paul and silas have preached in a particular city. ìlú ìlú sì bí àwọn aráàlú kan àwọn aráàlú yẹn. some of the inhabitants of the city were annoyed. wọ́n sì mú paul àti sila wọ́n nà lẹ́gba. and they took paul and silas and beat them with stripes. nítorí pé àwọn paul àti sila lé ẹ̀mí èṣù kan jáde ni o. because paul and silas cast out an evil spirit. wọ́n nà lẹ́gba wọ́n sì sọ wọ́n sínú túbú. and they caned them and they were put in prison ṣùgbọ́n èyí tó wọn wà nínú túbú yẹn ò jẹ́ káwọn kodò rárá. but the fact that they were in prison did not deter these people. nígbà tó di òru ní bẹ́ẹ̀ sọ. in the midnight the bible says. ní ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n rẹ̀. in verse twenty-five. láàrin it says in the midnight. Paul òun sì là ń gbàdúrà. Paul and Silas prayed. wọ́n sì ń kọrin yín. and sang praises unto God. àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. and the prisoners heard them can you hear this. in whatever position you are. in whatever situation you might be. if you know the Lord Jesus. mọ̀ pé o that you should always give him thanks. in whatever position you are in. whatever might be that struggle. tó because when you start praising the Lord. God will stand up and fight for you. nígbà when you forget about all your troubles. and you begin to give God glory for all that he has done. and you say wherever there is life there is hope. and you begin to give God the praise for all that he has done for you. and you begin to give him the glory. inú orí ọlọ́run yóò wúlé sẹ́ God will be so excited about you. and then shall he stand up to fight on your behalf. for this is what Paul and Silas knew. that in the midnight they started praising God. wọ́n gbàdúrà praying to God and praising him. I know many people when something starts troubling them. all they do is just pray. that God destroy my enemy. God do this and that kàn dúró dúpẹ́ náà ètò but did not take time to stand up and thank him for what he has done in the past. gbogbo jókòó yọ̀ níwájú rẹ̀ tẹ́lẹ̀. dance before him and give him all the praise and glory. tó bá tó yìn lógo tó orúkọ rẹ̀ ga. if you have done this ní ó ti mọ ohun tó ń wá. the bible says then you have you know what he wants. ó mọ ọkàn rẹ. he knows your heart. ó mọ ohun tó o fẹ́ béèrè. he knows what you are trying to ask. ṣùgbọ́n èyí òun fẹ́ kí wọ́n kọ́kọ́ ṣe ni kó kọ́kọ́ but what he wants you to do us is to give him praise and glory. nígbà tí Paul àti Sila sí ṣe léyìí sẹ́. when Paul and Silas did this. bíbélì sọ pé. the bible says. ní ẹsẹ̀ rẹ̀. that in verse. Uh, lójijì. twenty six says immediately. ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣe. a mighty thing happened. tó bẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. so that the foundations of the prison were shaken. ọ̀gán gbogbo ilẹ̀kùn sì ṣí. and immediately all the doors were opened ìdè gbogbo wọn sì tú sílẹ̀. and everyone's bands were loose. hallelujah. I praise the Lord. eléyìí ló mú kí ẹni tó ń gbé wọn túbú kó kó wá bá wọn bẹ̀. this is why the jailer was afraid and he came back to meet them. alákùnrin friends. nípa pípe orúkọ ọlọ́run lásán nìyẹn. by giving God praise and glory that's why this happened. ní ó mú kí ilé yẹn bì it caused the prison to shake with an earthquake. tí gbogbo nǹkan tá a fi di àwọn arábí nígbèkùn bọ́ sí and all of the chains were released from their hands. so if you start start to praise the Lord and you start giving Him the praise and glory, God will do what that which you desire. And after He has even done that, that, that you might even give Him praise and glory more. Those who know how to receive God's power, those who know how to make God stand up and fight for them, tó ohun tó ń béèrè náà máa kọ́kọ́ máa yin ọlọ́run. they already start praising the Lord before they begin to see the results of what they do because they know God shall do it. wọn kì sọ pé kọ́lọ́run kọ́kọ́ ṣe káwọn tó dúpẹ́ o. they wouldn't say let, let me see him do it first before I thank him. hallelujah. praise the Lord. àṣírí à ń fẹ́ fi this is the secret that we are trying to show you. àṣírí ohun tọ́lọ́run fi hàn lórí iṣẹ́. it's one of the secrets that God has revealed at the end of time. àwọn tí wọ́n jẹ́ ti ọlọ́run àwọn ọmọ ọlọ́run yẹn. those who belong to Jesus. àwọn tí à ń pè ní those that are the first fruits among the kingdom of God. They know the secret of praising the Lord even at midnight. Hallelujah. Praise the Lord. wòlíì elisha. let's also talk about the prophet elisha. wòlíì elisha nígbà kan sẹ́. once. ní ní ìṣe nínú ọba kejì àwọn ọba kejì. in the book of second kings. orí ìkẹta. chapter three ẹsẹ̀ ìkọkànlá. verse eleven. a bẹ́ẹ̀ pé. we find that. nígbà tí àwọn ọba ìlú mẹ́ta kan. when kings of three cities. tí wọ́n fẹ́ lọ jagun tán rí pé kò wá sí omi níbi tí wọ́n ti fẹ́ lọ jagun yìí ti won ti fe lo jagun yii wanted to fight and they do not have water wọ́n sì nílò omi láti fún àwọn ọmọ ológun and they needed water to give unto their children. wọ́n sì rò pé ǹjẹ́ wọn ò ní kó sọ́wọ́ báyìí nígbà tó ń gbẹ́ngbẹ́ wọn yìí. they were wondering if, the, if enemies would catch up with them when they were thirsty ṣùgbọ́n wọ́n sì ẹnìkan nú wọn náà bá yẹn sọ pé ẹja lọ. but one of the kings said let's look for a prophet. wọ́n sì wáá sọ pé èlé èlé elisha wà níbí yìí. and they remember that elisha was in the area. pé wòlíì elisha wà ládùúgbò. and that this prophet elisha is around us. wọ́n bá tọ̀ wòlíì elisha lọ. so what can we do. wòlíì elisha bá ńgbà tán dọ̀dọ̀ wòlíì elisha. and when elisha saw them. láti ẹsẹ̀ ìkọkànlá rẹ̀ from verse eleven. oní jehoshaphat sì wí pé. he said jehoshaphat said. wá sí wòlíì olúwa kan ní ibí. that is there no prophet in here. sáwa ìbá ọ̀dọ́ rẹ̀ béèrè lọ́wọ́ olúwa. that we can ask from the lord about. ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba dáhùn wí pé. and one of the disciples of the king of Israel said. there is an elisha the son of saba. tí ń tu omi sí ọwọ́ elijah ń bẹ who was the servant of elijah is here. hallelujah. praise the lord. wọ́n sì wá tọ̀ wòlíì elijah lọ. and then then they went and fetched Elisha. Elijah Elijah When Elisha came. How could he help them about this water? In verse fourteen. Elijah Elisha said unto them bí olúwa àwọn ọmọ ogun ti ń bẹ. that as the lord god of hosts is. níwájú ẹni tí èmi dúró. before whom i stand. ìbá má ṣe pé mo bu ọ̀wọ̀ jehoshaphat ọba juda. it's not that i i have honour for jehoshaphat the king of judah. nítorí èmi kì í bá tí ì bu ọ̀wọ̀ bu ọ̀wọ̀. of a truth i would not have tried. bẹ́ẹ̀ ni èmi kì í bá tí ì rí ọ yet and I would have not seen him. Ohun ohun tí Elijah sọ That all those three people that came to him. Only two of them did not love God. Wọn ò dẹ̀ kí sin Ọlọ́run yẹ. And they were not serving God the righteous way. Ṣùgbọ́n ìkọ́nù wọn One of them loved God. And he was close to God. Ìyẹn ni Jehoshaphat that we he knew that God was existed. and he was the one who requested for a true prophet. and the prophet gave him honour. but how can Elijah help them? in verse sixteen. ṣùgbọ́n ẹ mú akọrin kan fún mi. it says give me a singer. ẹ máa mú akọrin kan wá fún mi nísinsìnyí. right now. ṣùgbọ́n tí jèrè Elijah ní mú wá do you see what Elijah wanted? he wanted a singer. and then you might say what would this do in this situation. when we said we need water. what does a, a singer want onígbàtí akọrin ó sì ṣe nígbàtí akọrin ń bẹ̀rẹ̀ sí ní kọrin o. and he said when the singer began to sing. wàá sọ pé olórí wo lakọrin náà máa kọ. what kind of sing did he sing. a máa yin ọlọ́run lógo níwájú wo ní ẹni. a of praising the Lord before the prophet. gbàtí akọrin bá bẹ̀rẹ̀ sí ní kọrin tó yin ọlọ́run lógo. when the prophet has finished praising the Lord. èyí wòlíì Elijah náà yóò bẹ̀rẹ̀ sí ní bá kọrin yẹn. then the prophet Elijah himself starts singing. ẹ̀mí mọ́ ọlọ́run tó ń gbénu wòlíì Elijah yóò wá gbọ́ra jìjì. and that Holy Spirit will shake and we begin to seek via the mouth of. ṣe for this is how we make God do exactly what we desire. it's not just a question of begging God to do this. wàá bẹ̀rẹ̀ tó begin to praise him for he knows what you want. in verse sixteen of that chapter and he says. this is what the Lord says said dig a deep water in this wilderness. for thus saith the Lord. you shall not see the wind. nor the rain. but the the the whole thing shall be full of water. that you might be able to drink. and you. and your cattle. and all your animals. praise the Lord. God gave them victory that that báwo ni wọ́n ṣe rí ìṣẹ́gun yìí. how did they get the victory? pàtó tọ̀ wòlíì lọ. after they saw the prophet. wòlíì ní kàn mú akọni wá. the prophet said they should go and sing and the, the singer sang oyin ọlọ́run lógo praise and glory to God and when the prophet and the singer sang ẹ̀yin holy spirit began to speak in new tongues and began to speak of the future the future for the children of Israel He began tó give and them victory and water to drink praise the Lord that there is power in praising the Lord and this is the power that the children of God has at the end Hallelujah. of time. Praise the Lord. Ká wá sọ ní tó tó wá jẹ́ ìkànnú àwọn ìta ti mọ̀ tí gbogbo èèyàn ti mọ̀ pàpà. Let's tell you a popular story here. Ká wá sọ ti Jòhá Joshua ní ilẹ̀ Jericho. In the Joshua in the land of Jericho. Nígbà tí Joshua fẹ́ gbógun ti ilẹ̀ Jericho. After Joshua wanted to fight the people of Jericho. Gbogbo èèyàn ti mọ̀ pé ó di Jericho wó lulẹ̀ lọ́jọ́ náà. Many people knew that the walls of Jericho fell. Láti ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé kí máa yin Ọlọ́run lógo. The word of God which says they should be praising the Lord. méje. He said they should round the city of Jericho seven times. Wọ́n máa fún ìpè lọ́jọ́ méje. Blowing the trumpet for seven days. Nígbà tó bá di ọjọ́ ìkeje yẹn. He said on the seventh day. Pé kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ́ sí ní ọlọ́run lógo nígbà tí wọ́n bá fún ìpè kíkan kíkan. they should start praising the Lord. nígbà tí wọ́n bá kígbe wọ́n yin ọlọ́run lógo bẹ́ẹ̀. he said when they begin to praise the Lord that way the walls of Jericho shall fall. ó sì rí gẹ́gẹ́ bí angel náà ṣe sọ. and so it was according to the word of the Christian. that's why calling calling for. Jésù Kristi ṣe iṣẹ́ by praising the Lord Jesus performs miracles. nígbà tí bẹ̀rẹ̀ sí ní ọlọ́run lógo sẹ́. and when you begin to praise the Lord. jẹ́ Bíbélì sọ pé. the Bible says that the walls of Jericho whole life will fall. All the words of the enemies will fall. Once I was in a particular church, wherein all we do is just pray. wherein we just pray all the time. God help me on this one. but I want you to know that. nígbà tí after I recognize that we need to be praising God. and I, because I was born again. and the Holy Spirit begins to live within me. then and I started singing unto the Lord. it doesn't we don't have to be shouting and pray, crying all the time. all we need to do is just just praise Give him all the praise and glory. Give him all the glory and exaltation. For he knows that which you need. He says, you ask, I will have brought it. And as you open your mouth and ask, he says, immediately I will give you. Hey, eh, praise the Lord. For this is that which we are saying about the, the, the power of Jesus. Jesus said in the very end, in, in, on this These are gbogbo orílẹ̀-èdè ayé ni yóò máa yin Ọlọ́run wa ìlógo. All the nations of the earth shall glorify God. Jésù Kristi ni wọn yóò máa yin lógo sẹ́yìn. And Jesus Christ is the one that shall praise. Òun ni shall máa jẹ ọba lórí ogun. For he shall be king over all. Yóò sì And he shall rule from Jerusalem also. Olóògùn Jésù sọ pé orúkún gbogbo ni yóò oh, wólẹ̀ fún òun. He said all knees shall bow for him. Pé orúkọ Jésù yẹn gbogbo eékún ni yóò wólẹ̀ fún un. Jesus, the It says all knees shall bow down before him. Hallelujah. Praise the Lord. And let's tell you about what will happen at the end of this world. In the book of Revelation. Chapter nineteen. We find there that. Ní bá That when this kingdom of the ash shall have become the kingdom of God. Èyí Which shall happen in a short while. But this is exactly what we are waiting for. for now. eléyìí ni bíbélì ṣe sọ pé. the bible says. gbogbo àwọn àwọn ẹni mímọ́ ní ọ̀run bẹ̀rẹ̀ sí ní kí hallelujah. that all of the holy people in heaven began to shout hallelujah. ẹ jẹ́ ká kà láti ẹsẹ̀ ìkarùn rẹ̀. let's read it from verse five. ó ní ohùn kan sì ti ibi ìtẹ́ náà jáde wá. and the voice came out of the throne saying. wípé ẹ máa yin olúwa ọlọ́run wa. praise our God all ye his servants. ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo. and ye that fear him. both small. hallelujah àti and great. ẹni ní bí ẹni and I heard as it were the voice of a great multitude. and as the voice of many waters bí ìró àrá land, and as the voice of mighty thundering. wípé hallelujah. hallelujah. nítorí olúwa ọlọ́run wa. for the lord God. olódùmarè ń jọba. omnipotent ó ní kí a yọ̀. Let us be glad. Kí inú wa kí ó sì dùn. And rejoice. Gidigidi. And, and give honour. Kí a sì fi ògo fún To him. Nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé. For the marriage of the Lamb is come. Aya rẹ̀ ti fi múra tán. And his wife has made herself ready. Hallelujah. Praise the Lord. Arákùnrin àtàlábì tó ń gbọ́ wa. My listeners. Mo fẹ́ kó mọ̀ pé ìgbà náà ti lọ sí báyìí. I want to know that the time is at hand. Àwọn tá a pẹ̀lú àwọn ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn náà. And those who are part, part of the bride of Jesus. Àwọn tá a pẹ̀lú ìjọ Ọlọ́run yìí sẹ́yìn. Who are part of the church of the Lord. Àwọn tá a ti àtúnbí ni o. Are those those who are born again. àwọn tí èmi máa ń gbénu rẹ̀ ni o. those who have the holy spirit àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ìyàwó fún ọmọ lẹ́yìn these are the bride of the lord jesus christ. àwa ni yóò máa gbénu jerusalem tọ̀run. and we are the ones that shall live in the new jerusalem. àwa ni yóò yẹ kábẹ̀ sí wàá máa yin ọlọ́run lógo láti sìn. we are the people that should begin to praise God. mo fẹ́ kọ́ mọ̀ máa jó lọ pàdé jésù láwọn kọ́mọ̀ ni. I want you to know that we shall dance to meet the lord in the air. pẹ́ ẹ̀dẹ́ ti jésù padà bọ̀ láìpẹ́. for the time is at hand for this occurrence Hear our character here. Bíbélì sọ pé. The Bible says this. Ní ẹsẹ̀ ìkẹjọ rẹ̀. In verse eight hallelujah. praise the lord. ó ní òun ó sì a ó sì fi fún un pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò. and it shall be given unto him to wear a white raiment. yìí ni pé ó ní aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ yìí ni òdodo àwọn ènìyàn mímọ́. this is the righteousness of the saints. báyìí aṣọ gbòò tí a máa wọ yẹn òdodo wa ni o. this white raiment is our right. báwo ló ṣe lè ní òdodo ẹ̀ tí ọlọ́run máa ọ̀gbà òdodo rẹ̀. how do you have that kind of righteousness. àfi tó o bá ronú padà báyìí. except you repent. kó di àtúnbí. and be born born again. And Jesus is the Holy Spirit. Wọ́n Then shall you have a part in the kingdom that is to come. Wọ́n you start praising the Lord all the time. For this is the characteristics of the bride of Christ. Àwa Truly those who are of the body of the Lord. I want to pray for you now that you may partake of this. Olúwa Lord we pray for all our listeners in the name of Jesus. Give them grace to do all That they might begin to praise the Lord. Hallelujah. Praise God. That they may have a part in this kingdom that's to come in the name of. Right to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we we'll see you again next time in jesus name